ìkejì ní lórí lórí ọkọ láyà àwọn ẹ̀rọ múṣkílà kan máa ń ṣẹlẹ̀ láàrin àwọn bọ́lá àwọn briefcase kan náà wà bá ní pé ìyàwó ẹ̀ hmm. wá ti di every time ní pé ọkọ wa ní jẹ́ ká gbé sẹ́rìn dáadáa ọkọ ọkọ ní jẹ́ ká ṣe súnà ọmọ wa sọ pé rárá ó wá ń sọ pé tóun bá ti rọkàn ó máa ń kóhun ní ìrira torí pé kọ́ mọ̀ jù yẹn lọ kì í dé ẹsẹ̀ bà í sàmàlà. kò sọ bẹ́ẹ̀ ṣe. no lisanu halihi hada ya fi lisanu halihi yaqulu hada ẹ̀ sọ yóò kò dìgbọ́ ọba fi ẹnu sọ bọ̀tí tó ń túmọ̀ sí ni wípé láì ṣẹ̀bà láì ṣàmàlà ó ṣe di pé gbogbo ìgbà gbogbo ìgbà àbí? àwọn ẹni retí wọn kọjá lọ nínú àwọn obìnrin retí wọn kọjá lọ ìgbà wọn fẹ́ ti ma wọn lọ ilé ọkọ ọwọ́ á pe ọmọ rẹ̀ jókòó ó ní ilé ọlá ló ti ń jáde ilé èyí ló ń lọ ilé èyí ló ti kúrò mo fẹ́ fún ọ ní ìdánilẹ́kọ̀ọ́ àwọn àdánilẹ́kọ̀ọ́ kan mójútó wọn tọ́ ọ bá mójútó wọn ó ní mọ́ṣíkìlà ó ní wàhálà problem ìmójútó àwọn eléyìí inú ò ní jẹ́ kó o ní problem nílé ọkọ ọ pàtàkì gan-an nínú ẹgbàá kan ó ń sọ fún wípé ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó ń jáde láàfin tó ń lọ sínú kòkú kòkú cage sọ ma pé tẹ̀ṣubíhù yẹn bàlágà yẹn ọ̀wárá yẹn ó tilẹ̀ ẹni tó wà láàfin tó yẹ pé bóyá òní ń pàṣẹ bóyá ẹrú wà fún tó ń mójútó àwọn ọ̀rọ̀ fún ṣùgbọ́n tó jẹ́ pé òun ní ìsìn òun gan ó ti wá fẹ́ di bí ẹrú torí tí Aisha radiyallahu anha ìyá Aisha radiyallahu anha sọ ní pé an-nikahu riqun ìgbèkùn nígbéyàwó falyanzur ahadukum inda man yariqu karimatahu ẹni tó bá fẹ́ fọmọ rẹ̀ fọkọ. kó ṣọ́ ibi ọwọ́ ẹni tó fẹ́ fi iyì rẹ̀ lé iyì òbí ó ní ọmọ rẹ̀ lóbìnrin ẹni tó fẹ́ fà lé lọ́wọ́ náà kí ni àwọn eh, ìmọ̀ràn tó fún ó ní nítẹ̀lọ́rùn pẹ̀lú rẹ̀ gbogbo bó ṣe bá a. odi mélòó àkọ́kọ́ nù ó lé kejì bọ̀wọ̀ fún tapo, tí ẹ bá ti ṣe pé nítorí yapa sófin ọlọ́run ọba bọ̀wọ̀ fún tápò ọdún mélòó ọdún méjì kílẹ̀ kẹta ó ní. mójútó ara rẹ lọ́nà méjì àkọ́kọ́ ìmúrasí rẹ àti òórùn ara rẹ. láti jẹ́ kó yí ọmọ yìí dáadáa ó tún á ṣàlàyé ó ní n tó fi mójútó nǹkan méjì yìí jù ó ní kíni àwọn nǹkan mẹ́ta kan kíni ìwẹ̀. ìmá ló tìró àti ìmá ló tùwárí aládùn tọ́jọ́ yí pé kí ni tìró yọ sàmùkọ́ máa mú kí ojú àkáàtì yọ máa jàzábà ọkọ rẹ ní gbogbo ibi tó o bá wà yọ máa wọ̀ ẹ́ tùwárí aládùn yóò jọ máa fi mú wá ọká torí pé kí ni tí ìwọ̀n ò bá ti síbẹ̀ láàrin ọkùnrin àtobìnrin wàhálà máa ń bẹ pàápàá jùlọ obìnrin gbọ́dọ̀ mójútó di mẹ́ta nínú ara rẹ̀ ẹnu Abia, abẹ́. kó má jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ tí ó fi wá máa di bí òórùn ọkùnrin tí ò bá mójútóra rẹ̀ tóbìnrin bá ń ṣe báyìí yóò ti ọkùnrin yẹn sí rìn ọ̀yẹ́ kó náà kẹ́nu wọn máa bù tì kó wọn tètè mójútó torí eléyìí tó wá tónítóní òun náà gbọ́dọ̀ ṣe kí ni òun náà gbọ́dọ̀ brace pẹ̀lú rẹ̀. ọ gbogbo eléyìí kí ni ń bí kọ́ máa fira rẹ̀ gbogbo ògbà lọ yá ọyá tẹbi kó jíṣẹ́ lọ́sọ̀lá àrùsọ́là ń sọ pé kó dàbí ń bá ń rọbí lọ́wọ́ subhanallah kó gbẹ̀yìn sọ́kàn ní gbogbo ògbà ni pé anytime lọ́kọ òun lè sọpọ́ o torí pé ni pàtàkì jù ní tí wọ́n fi ní ká ṣègbéyàwó orí nǹkan méjì ni the herbs and ispa wọ́n ń jà láti ṣọ́ ìwàkiwà wípé kí ẹ má máa fẹjú mọ́bìnrin olóbìnrin níta àti kí ni àti láti lè ṣe àlékún fíìmọ̀ Muhammad sallallahu alaihi wasallam nǹkan méjì tó pàtàkì jù ń bẹ̀rù kóbìnrin ọmọ múra rẹ̀ á ṣé àmàlà ni wàlọ́ọ̀hì làásì mo àmàlà lọ ó yẹn lọ ó sàláàdì lọ. tọ́ba arámàlà jẹ́ tí orí yìí jẹ́ wàhálà ni wàhálà yìí ń burú ju tàmàlà lọ ó burú ju tàmàlà tí orí jẹ tàbí ti sàláàdì lọ tàbí tí ìyẹn tí orí jẹ lọ lọ fi pàtàkì obìnrin gbọ́dọ̀ fi yí pé tó bá ti di orí èèyàn wọ́n bára ọ̀rọ̀ ọmọlúàbí ọ̀rọ̀ ọ̀fẹ́ bí mo ṣe fẹ́ ni báyìí lè ẹ ṣe ṣe tí ń fi gbádùn rẹ̀ ní ìgbádùn báyìí wọ́n jẹ́ káwọn méjì wọ́n gbọ́ra àwọn yé lórí rẹ̀ tí wọ́n bá gbọ́ra yẹn lórí rẹ̀ ó lè fa wàhálà ọ̀gọ̀rọ̀ wàhálà tí ń dẹ̀ ń ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ tá à ń bá wọn dá sí láwùjọ bedroom ni wàhálà ń ti bẹ̀rẹ̀ bedroom ló ti bẹ̀rẹ̀ kí obìnrin ó múra rẹ̀ kọ́mọ ìpèyẹ ẹ̀sọ́ ogun yóò wọ́n kọ̀kọ́ jàná pàápàá jùlọ àsìkò táwa ń bẹ̀ nísìn tó yẹ pé ọkùnrin ó ti jáde lọ yóò ti rí ìrìkúrì délé ìmọ̀ǹfin advice nínú àwọn ọmọ ìyá lóbìnrin kan nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí mo ní ti dé kó tó gbé ìwọ ni kọ́kọ́ gbé ó ní bíi kíni wẹ̀ fún alhamdulillah àwọn eh, fóònù jàwà aláàtọ̀ ti wà lóríṣiríṣi tẹ́símẹ́tì yóò oríṣiríṣi máa fi pàdé rẹ̀ níta kó fi máa múra bọ̀ kó tó délé ó délé ọba kọjá kó tó jẹun gan ọmọ yìí pé bọ́n bá ti jẹun tán iṣẹ́ ń bẹ tó ń dúró dẹ̀wò hádà halálì rẹ̀ lélẹ́yìí tó gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí iṣẹ́ tó ń ṣe yọ ọmọ gbalada ọgbàlada làádà tó gbà ní ìfẹ́ She can't do without you. Even when she's outside, you've got his uh, remote control in your hand. So important. Ó pàtàkì ló fi jẹ́ wípé tùwàrí tó mi sára. Tìró tó lé ara rẹ̀ tí mọ́ tónítóní kó o tó sọ̀rọ̀ kan méjì tọwọ́ kọ lọ́rùn di má. Kó fi mọ̀ pé eléyìí kèé ṣe àdìmẹ́rù rárá ó ti jù bẹ́ẹ̀ lọ kò ní four lélẹ̀ kò ṣe pàtàkì gan ọ pàtàkì gan òjíṣẹ́ náà àlọ́sán náà ọ̀rọ̀ lọ́nà pé ṣe yẹn ṣàmàlà á ńlá ni obìnrin fẹ́ ti oúnjẹ alẹ́ rẹ̀ ọ fẹ́ gbé fún ẹ̀karùn àtẹ̀kẹfà oúnjẹ rẹ̀ má sì ṣeré ebi ìwọnú kọ́rọ̀ mi ò wọ̀ nítòwú jẹ máa arínú àwọn ọmọ àyà tí wọn bá dín ẹran rẹ kó wulé oró kókó kò ní jẹ ó dẹ lọ lọ́sà. ìyàwó medical person ni ó ní ah, kí ní ò ní assist rẹ̀ mú ní ya okti kerima ó ti fún ọ ní àkàn ó ti ń gbé ìkejì dání ó dẹ̀ lóhun rẹ́dì láti fún ọ lẹ́kẹta ó ní bóun ṣe fẹ́nu ó lè sílẹ̀ fún antacidi pọ̀ nígboro tọ́ba jẹ́ tán tọ́ba ní ohun gbé òun ọdẹ lọ antacidi fún èyí ṣe wàhálà kò tí ì yé ni tí ẹ̀ ló ń ṣe é fún bọ́t ó lè tó ètò kan dín kó wo kókó lòun fẹ́ máa di bẹ́ẹ̀ fún ó lè bìlí pé n tó sọ̀rọ̀ problem wọn ó ní bọ́ǹ ṣe fẹ́ nu mọ oúnjẹ tó fẹ́ ní tí kò ṣe fún mi ayé náà àwọn èèyàn kàǹkàǹkà oúnjẹ tó fẹ́ tíyàwó rẹ̀ mà ni ò jẹ́ kí márèèjì wọn kọlà kí dẹ̀ ni sàláàdì wọ́n lè gbé kalẹ̀ kí n wo lẹ́ẹ̀mejì sàláàdì ni wọ́n bá ti rí sàláàdì ah ó ti parí ó lè jẹ́ lẹ́ẹ̀mẹ́ta lóòjọ́ ṣí ẹni ẹ mọ tó ń fẹ́ ló ń jẹ fún un hmm. má dìstọ́ọ̀bù oorun rẹ̀ ó fẹ́ sùn ó rẹ̀ àfíìsì ẹ̀ ní kó fi rọrùn yẹn àyẹ̀dá on telese, on lẹ́sẹ̀ on telara. tẹ̀ lórí ọ̀ ń tẹ̀ lára after all kò síbi tó jẹ́ èèwọ̀ fún ọ lára rẹ̀ láti fọwọ́ kàn lẹ́yìn pàtàkì. èkejì àtẹ̀kẹjọ tọ́jú ilé rẹ̀ fún gbogbo ohun tó bá ní tọ́jú rẹ̀ bá tọ́jú àwọn ọmọ rẹ̀ tọ́jú àwọn ọmọ ìnà ìwé ìtọ́wá yẹ pé tóun náà bá tẹ́lá àwọn ọmọ inú ọ̀rẹ́ ọmọ dábìn ó pàtàkì tọ́jú ilé fún tọ́jú ọmọ fún. kílẹ̀ kejì ẹ̀kẹ́sìn àti kẹwàá. Hmm. tí ń bá ń banú jẹ́ mọ́ dùnú. tí ń bá ń banú jẹ́ má dùnú. tó ń bá ń dùnú lérí nǹkan máa bá dùnú. kílẹ̀ kọkànlá àti kejìlá àṣírí tó bá fi sí ọ lọ́wọ́ má ṣe mistake láyé rẹ láti gbé síta. subhanallah kò sí ẹ̀dá tó wà vindictive láyé tó ọkùnrin. ó tó àwọn láti rí ah, òun ọ̀yẹ̀yẹ̀ rẹ̀ irúgbọ́n rẹ̀ ó lè kàn dodo ṣòkòtò rẹ̀ ó lè má ó lè má ó lè kọjá orúnkún díẹ̀ sísàlẹ̀ kò di lọ́rọ̀ àdámẹ́ni má má má ìrìdí ní síkírìtì rẹ̀ tó bá ti fàṣírí sí ọ lọ́wọ́ má yọ wà láàrin wa tó bá dẹ́dà mẹ́jẹ ní kankan gbọ́n. kódà àwọn òbí rẹ̀ ẹni ìra yín sínú kọ̀rọ̀ yàrá kó o ka àwọn àṣírí yẹn fún pé ẹ̀dá kan ò gbọ́ lẹ́nu mi rí àárín mi rẹ̀ àtọ ọba adẹ́dà ni síbẹ̀síbẹ̀ ọdẹ ń ṣe báyìí pẹ̀lú mi nítorí ọba ní ègéǹsì rẹ̀ pera pé sínú kọ̀rọ̀ yàrá kọ́ ọ máa fi sùn ìṣẹ́fà tọ́yé mọ́tòláṣẹ́ tọ́ bá pa ọ́ láṣẹ. má ṣàì àkókò nàkí pẹ̀lú after all graduate yẹn graduate lèmi náà wàláhi làwọn yóò gbélé òbí rẹ̀ wọn èsì gbélé ọkọ. wọ́n fi gbélé ọkọ àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì ó mú ń kọ́ àwọn tí àwọn ẹni rẹ tí wọ́n kọjá lọ wọ́n dẹ̀ sì ṣègbìyànjú láti ṣe kìlọ̀ lórí rẹ̀ tó dẹ̀ jẹ́ pé ìkìlọ̀ tí wọ́n ṣe ọ̀dàlẹ́rìn ẹ̀kọ́ tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam fi lọ́lẹ̀. kóbìnrin ọmọ sọ pé a ah, kìí ṣe yẹn kìí sàmàlà a ah, wàlá kìí ṣe ó jùlọ kọ́ máa múra fún ní gbogbo ìgbà tí ò bá tí ń bá ní lára kí wọ́n jọ jókòó sọ̀rọ̀ ah, ọ̀rọ̀ tí wọ́n sọ yìí halkọ̀ gbogbogbò ọ̀rọ̀ halkọ̀ àwọn lọ́kọ láya ni tí ń bọ̀ wá ṣẹlẹ̀ ń bọ̀ báyà kọ́lọ̀ ń ṣe rọrùn